More old school music at oldnightjock.com. Èdùmàrè sá èmi dayọ̀ o ìmọ̀ bá mi ayọ̀ o. ọlọ́run mímọ́ mọ̀ ti sa èmi dáyọ̀ o màá polongo rẹ̀ fáyé o màá polongo rẹ̀ mi màá polongo rẹ̀ fáyé o màá polongo rẹ̀ màá polongo rẹ̀ fáyé o màá kéde ìgbàlà fọ́nìyàn màá polongo rẹ̀ fọkùnrin màá polongo rẹ̀ fóbìnrin polongo. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe fún mi o. alágbára ńlá ò ṣe o. ó dá mi sí tilétilé. ó dá mi sí tọmọtọmọ. ó dá mi sí tẹbí tara. mélòó ni wọ́n kà ó ara mi. mélòó ni wọ́n kà ó bàbá. mélòó ni wọ́n kà ara mi. mélòó ni wọ́n kà ó bàbá. inú oore rẹ oore rírí jẹ oore rírí mu oore ìdásíni oore àlàáfíà mélòó ni wọ́n kà ó. mélòó ni wọ́n kà ó ará mi. mélòó ni wọ́n kà ó bàbá. mélòó ni wọ́n lè kà láyé. mélòó ni wọ́n kà ó bàbá. nínú oore rẹ̀ oore rere jẹ́ oore rere mu oore ìdásíni oore àlàáfíà o. Ah. mélòó ni wọ́n kà ó bàbá agbára mo yàn ó. ọba tó ní ìgbà mo mọ̀ gbé ọ̀gá o. ìwọ lèmi ní ìwọ lèmi mọ̀ o. dákun mọ̀ mọ̀ jù mí lẹ́lẹ́kọ́. dákun mọ̀ mọ̀ padà lẹ́yìn mi o. ikú ń pa. ẹ̀tẹ́ mi o mo ṣọpẹ́ ẹ̀tẹ́ mi o ẹni tó dá sí lórí ẹgẹ ẹni tó wà láyé yíyọ olúwa ṣe fún mi yọ bàbá. ilẹ̀ wí mo dúpẹ́ ẹ̀tẹ́ o mo ṣọpẹ́ ẹ̀tẹ́ o ẹni tó dá sí lórí ẹgẹ. bàbá ga. Oore rẹ̀ mà pọ̀ lórí mi o. Ó pọ̀ lórí mi, ó pọ̀ lórí aya lórí ọmọ. Mo yèèyàn o. Bàbá àgbàlagbà, àdúró ti ní. Mo yìnyín ọlọ́kọ̀. Wọ́n lé mi ó máa yìn. baba